maslahata arbabil amwal islam ṣe àkíyèsí àti àmójútó kí ni tí ó jẹ́ àǹfààní fáwọn ẹni tó lówó torí rẹ̀ kò pé gbogbo dúkìá yín náà ni kẹ́ kẹ́ pín sí mélòó kan kẹ́ pín sí méjì kẹ́ kó dajì fáwọn kan rárá islam sọ pé dùgbà tẹ́ bá tó ní tó yẹ báyìí kẹ́ tó yọ zaka ó wà àǹfààní tiyín náà torí ẹ̀ kò sọ pé gbogbo owó tẹ́ bá ti ní náà lẹ́ẹ̀mọ́ yọ zaka nínú ẹ̀ wa maslahatul masakin ó sì tún wo kí ni tí ọjà àǹfààní fáwọn aláìní ìpè ẹgbọ́dọ̀ fáwọn náà lẹ́tọ̀ọ́ wọn ẹ gbọdọ yàn wọ́n jẹ fún wọn wọn ẹ gbọdọ iye tọ́lọ́ bá ní kọ́ yọ lọ yọ ọ gbọ́dọ̀ dín nǹkan kù níbẹ̀ àǹfààní àwọn aláìní torí ẹni sọ wá pé èèyàn bá ń sin nǹkan ọ̀sìn téèyàn wá wọ́n dá a pin tẹ́gbẹ́ ọ̀kan wọn wọ́n lè rà ní three hundred thousand ó sún láwọn àgbò kan tó ṣe pé tọ́ àwọn lẹ wọ́n lẹ dọ́ba wọn ò lè rà kọ̀ọ̀kan wọn ju seven seven hundred naira lọ so àwọn á fẹ́ yọ zaka á sì láwọn àgùntàn kan tó ṣe pé àwọn wọn àwọn jù wọn ò dínwó jù wọn àwọn jù wọn ò dínwó jù àwọn tí wọn ẹyọ kọ̀ọ̀kan wọn ò ju ten thousand fifteen thousand lọ ṣe é rántí pé a ní nínú àwọn àgùntàn yìí èyí tí wọ́n pe ọ̀kan rẹ̀ níbi three hundred thousand naira ọ̀kan sì jẹ́ seven hundred naira a ní mú ní three hundred yẹn three hundred thousand nítorí tá a bá mú a kò nira bá ẹni tó ní dúkìá yìí a sì ní mú ní seven hundred torí tá a kò nira bá mú a yàn àwọn aláìní tí wọ́n gba zakat a yàn wọ́n jẹ èyí tó wà láàrin láàmù irú àwọn ẹlẹgbẹ̀rún mẹ́wàá ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún kò sí ìnira ń bẹ fún olówó kò sì sí ìyànjẹ ń bẹ fún tálákà tí ó gba zakat lọ́wọ́ so náà lànà bí sallallahu alaihi ló ti ń sọ fún Mu'adh nínú àdìsí tá a ka abala kanu rẹ̀ ṣáájú yẹn pé ihe iyyaka jù nínú dúkìá wọn nígbà tó bá mú zakat. mẹ́jọ ajá pé ètò lówó lórí ju gegege iná ọmọ amúnizakia tó fi máa kó bá dúkìá wọn tó fi máa jẹ́ ìnira fún wa wa iyyaka wa karaima amwalihim torí ẹ̀ islam ó wo kí ni ọjà àǹfààní fún olówó tó yọ zakat ó sì wo kí ni ọjà àǹfààní fún miskin tí wọ́n fẹ́ gba zakat fún ọlọ́run bá wá sí zakat ní tuhratan lil mali wa ohun tó máa ń fọ dúkìá máa ó sì máa ń fún ẹni tó ní dúkìá mọ́ gẹ́gẹ́ bí orúkọ rẹ̀ zẹ̀kẹ́ àfọ̀mọ́ni ó máa ń túmọ̀ sí àfọ̀mọ́ àti ànàmọ́ ìdàgbàsókè ẹni tó bá ń yọ zaka ẹni tó ń yọ zaka dúkìá sí torí bá وقيد النعمة بها على الأغنياء ọlọ́wọ́n bá si so ṣíṣẹ́kù dẹ̀ra sára dúkìá àwọn olówó ó sọ̀rọ̀ sára kí ma yọ zaka ìdẹ̀ra tí ń bẹ nini níní ìdẹ̀ra níní yọ́ọ́ rẹ فما زالت النعمة بالمال على من أدى زكاته ìdẹ̀ra ni yẹ bẹ lára dúkìá rẹ o ìdẹ̀ra máa bẹ lára dúkìá rẹ tó máa ń yọ zaka ìdẹ̀ra wa ní yẹra kó lára dúkìá rẹ lópin ìgbà tó máa ń yọ zaka rẹ ó túmọ̀ sí pé tó ìbá yọ zaka rẹ ńkọ́ ìdẹ̀ra kó lára rẹ ọkàn jẹ́mi gáàdì lásán ọdẹ tí ń sọ́wọ́ bastard tó ẹ pé wọn ni wọn máa darí rẹ wọn ò ní ní àǹfààní kankan lára rẹ. torí bówó ṣe rí nù ọ̀la ẹnikẹ́ni tó bá lówó tó máa ń lé ná owó yẹn yọ jẹ́dẹ̀ra fún yàtọ̀ sẹ́ni tó lówó tí lè owó yẹn yọ jẹ́ ọ̀gá lé lórí ọ̀pọ̀lọpọ̀ tá a sì mọ̀ tó lówó lónìí á rí tiwọn òun ló ń darí wọn ọ̀pọ̀lọpọ̀ tá a mọ̀ lówó lónìí owó wọn ló ń darí o bá ń darí èèyàn èèyàn máa jẹ́ mi gáàdì ni ọ̀dẹ tí ń sọ́lé owó tí ń sọ́wó ọjọ́ ìbò ṣe jẹ́ mẹ́yẹn. ẹni tó bá ń zaka ọlọ́wọ́n máa sọ fún yóò sì jẹ́ tara zaka tuntun yọ ti àwọn aburú sí ọlọ́wọ́n yóò fi zaka tuntun yọ yóò fi máa dáàbò bò níbi zakat ni ó jẹ́ ọdẹ tí wọ́n máa sọ tí ó sì jẹ́ odi tí ó di níbi gbogbo aburú so zakat nínú ẹ̀sìn Islam nínú oríṣi owó mẹ́rin láti máa ń yọ o kìí ṣe gbogbo owó tí èèyàn bá nílé yẹn ti máa yọ zakat àwọn owó tí wọ́n ti máa yọ zakat ọjọ́ oríṣi mélòó oríṣi mẹ́rin wọ́n nítorí pé hiya aktharul amwali dawaranan bayna nas àwọn oríṣi mẹ́rin owó yẹn àwọn oríṣi mẹ́rin nínú owó yìí àwọn lówó tó jẹ́ pé wọ́n máa lọ lílọ bíbọ̀ wọn pọ̀ jù láàrin àwọn èèyàn àwọn lówó tó ṣe pé lílọ bíbọ̀ wọn ọ̀pọ̀ jù láàrin àwọn èèyàn inú rẹ̀ láti máa ń yọ azakia alákọ̀ọ́kọ́ òun náà ni azaru'u wa thimar azuru'u wa thimar. Az àwọn nǹkan ọ̀gbìn àtàwọn nǹkan èso tó jẹ́ oúnjẹ bá a sì máa túmọ̀ rẹ̀ nù o àwọn nǹkan ọ̀gbìn àtàwọn nǹkan èso tọ́jú oúnjẹ tọ́jú oúnjẹ yẹn ó ń padà sídìí èso nìkan yàtọ̀ sí nǹkan ọ̀gbìn torí nǹkan ọ̀gbìn ò lè jẹ́ nǹkan kan tẹ́lẹ̀ náà àfi kó jẹ́ oúnjẹ ṣùgbọ́n òun náà ní májẹ̀mú májẹ̀mú tí nǹkan ọ̀gbìn ní ó yàtọ̀ láàrin fíkìú kan sí madhabu mi nǹkan ọ̀gbìn yẹn ó ní májẹ̀mú májẹ̀mú rẹ̀ yàtọ̀ láti madhabu kan sí madhabu mi lọ́dọ̀ àmàlìkíyà wọ́n ní nǹkan ọ̀gbìn eléyìí tá a máa yọ zaka nínú ẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ muqatatan mudakhara ó gbọ́dọ̀ jẹ́ ní táwọn èèyàn máa jẹ ló ń jẹ wọ́n máa jẹ lóúnjẹ tó yẹ kí wọ́n tẹ̀ bàtì wọ́n jókòó tí wọ́n máa jẹ ojoojúmọ́ wọn ò sì ní kú ó sì ṣe kó pamọ́ fúngbà pípẹ́ tí nǹkan kan ò ní ṣe so eléyìí àwọn fòkànhá ò tún á dúró mbẹ yẹn wọ́n tún á padà sí di oríṣi oúnjẹ tí wọ́n máa yọ zakanu ẹ̀ láyé anabi sallallahu alayhi wa sallam lórí ẹ̀ wọ́n lé lẹ́yìn láàmú yọ zakanu ẹ̀ pẹ̀lú gbogbo nítorí bá jọ láyè sí lédè kúkúrú ọlọ ntọ́ lọ lábẹ́ eléyìí ó ní í ṣe pẹ̀lú àwọn oúnjẹ wóró gẹ́gẹ́ bí ìrẹsì gẹ́gẹ́ bí ọkà bàbà bí jéró alikama àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀wà lóríṣiríṣi rẹ̀ gbogbo àwọn eléyìí wọ́n wọ inú oúnjẹ tá a máa yọ sí tá a máa ṣe kíni tá a máa yọ zaka nínú ẹ̀ à ń pè wọ́n ní kíni èrògbìn à ń wa isu iṣu ọ̀wọ́ bẹ́ẹ̀ o potato ọ̀wọ́ bẹ́ẹ̀ o ẹ̀gẹ́ ọ̀wọ́ bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ni ẹni tí ń gbìn rèké à ń bọ̀ wá bẹ́ẹ̀ o so gbogbo àwọn eléyìí wọn ò bẹ́ẹ̀ èlùbọ́ ọ̀wọ́ bẹ́ẹ̀ gàrí ò wọ́ bẹ́ẹ̀ pẹ̀lú kò dáàsì láǹfún ń bì so àwọn nǹkan tí wọ́n ń yọ zaka nínú rẹ̀ ní í ṣe pẹ̀lú kọ́jọ́ ń wóró a sì ti mú àwọn àpèjúwe rẹ̀ wá. Asemar àtàwọn èso tọ́jú oúnjẹ èso pọ̀ lọ́jà ń tirẹrẹ láyé yìí ṣùgbọ́n zakat kò wọ́nú gbogbo wọn bí wọ́n ti ṣe pọ̀ yẹn àyàfi késo ọjẹ́ oúnjẹ èso tó sì jọ ń jẹ ọjọ́ oríṣi méjì òun náà ni dàbínù àti inab dàbínù àti kíni inab oríṣi mélòó nù orísun méje àwọn eléyìí àwọn jọ ń jẹ tọ dẹbìnù èso ni ṣùgbọ́n oúnjẹ ni mo rò pé ẹ̀yin náà rántí abẹ́ gbọ́ rí hadith yàrá wa Aisha radiyallahu anha a máa sọ̀sù méjì nílẹ̀ anabi wa sallallahu alayhi wa sallam tó ṣe pé a kì dáná à ń bọ̀sibọ̀si ipá gbóúnjẹ kankan náà fóṣù méjì kí lè máa jẹ la yakunu indana illa al-aswadan kìí sì kankan lọ́dọ̀ wa bí ìbá ṣe àwọn méjì kí ló àwọn méjì náà at-tamru wal-laban dàbínù àti wàrà dàbínù àti milk fóṣù méjì tó ń jẹ tiwọn nù so ló fi jẹ́ pé lọ́dọ̀ lárúbáwá oúnjẹ ni dàbínù so ó sì yẹ kó jóúnjẹ lọ́dọ̀ gbogbo yẹn náà a sì ti mà ìpè dẹ́bínú ìpápánu lẹ́yìn kàkún torí tó ń jẹ ọba tí ìkún àdému kó kún bàṣíà ẹ̀yin ò ní yóò ti yín gbàkádù lọ́pọ̀lọpọ̀ so ṣùgbọ́n lọ́dọ̀ àwọn tí wọ́n àwọn tí mọ̀ yín pé kìí ṣe ká jẹun ká jẹ àrùn ajẹrankùn ìní túmọ̀ sí pa jẹun jẹ̀mọ́ ìní a jẹ tá a fi gbẹ́mìí ró ni wọ́n ń pè lóúnjẹ ẹ sì mọ̀ pé Ànábì sallallahu alaihi wasallam ó sì wá lójú kòkòrò ká máa ní dàbínù lé ó ní baytun la tamra fi jiya'un ahlu gbogbo létí ò bá ti sí dàbínù ń bẹ arébíjẹ làwọn ará abẹ ebi ń dà yín láàmú pé tẹ̀ bá ti ní dàbínù lé torí ọlọ́run mẹ́jẹ dẹ́bí inú ọmọ kọ́mọ wọn wà ń lè wa o nínú oúnjẹ lọ́wà bẹ́ẹ̀ náà ni inab ẹ̀yin náà sì máa inab ìyẹn grape nígbà tó bá wà ń tutù wọ́n ń pè ní inab tó bá di pọ́ gbẹ tán wọ́n ń pè ní zebib wọ́n ń pè ní zebib tamuru ngan ó ti gbẹ inú wọn sì ń pè ní tamuru ní dẹ̀bí inú yẹn kótó gbẹ orúkọ rẹ̀ máa ń jẹ́ kínni rútọb orúkọ rẹ̀ ń jẹ́ rútọb tó bá alẹ́ fọ̀rọ̀ so dẹ́bínú nìyẹn so dẹ́bínú èdè haúsá ni dẹ́bínú èdè haúsá ni ìgbà tí àwọn yorùbá fẹ́ pè é gbọ́dọ̀ ń pè náà dáhùn ẹ ẹni làbínú wàláì kọjọra wọn torí pé èdè tá ti mú alẹ́ gbè dẹ́bínù dẹ́bínù dẹ́bínù ẹnìkan á ah, dẹ́bínù báwo èsè <laughs> dẹ́bínù dẹ́bínù dẹ́bínù sókò tí ń jẹnu torí èdè haúsá ló ti wá tọ ẹnìkan sì kó àwọn ọ̀fẹ́ kéde haúsá wọnú yorùbá sẹ́nu pé ń tẹ́ parẹ́ pọ̀ sáhọ́lẹ́lẹ́ ẹ̀ gẹ́gẹ́ bí haúsá náà ni tó náà bá lóun ọ̀fẹ́ kéde Yorùbá wọnú Haúsá nítorí náà parẹ́ pọ̀ nítorí náà parẹ́ pọ̀ torí pé Haúsá náà sọ pé tẹ́ńtẹ́ńdà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń sọ Haúsá ni wọn kẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nu àwọn náà kẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ sọ pé tọ Haúsá náà sọ pé yẹn ń kwana kwana ikú àwọn panápaná yẹn ń kwana kwana Yorùbá nìyẹn náà. ẹ àwọn sọ pé ọ̀lẹ̀ haúsá náà pé àlèlè so gbogbo eléyìí ò bá làwọn náà mú so nítorí di eléyìí báyìí èyí sọ pé hàn èròǹgbà tó jẹ́dẹ́ haúsá kọ́ máa lọ ìwọ náà ọ̀dà táwùsá náà sọ tó yorùbá kọ́ máa lọ wọ́n sì wàhálà pọ̀ nǹkan mi wọ́n owó kọ rẹ̀ wọ́n ní so ẹ wo bá ṣe wọ wa nù so nítorí di eléyìí ẹ ọkọ fẹ sọ débi ìlú náà èso mọkà kò burú èso jídà ńkọ tọ ilé ìjẹba àwọn àwọn ilé yìí jẹ èso méjì tọjú oúnjẹ èso ni wọn wọn jẹ oúnjẹ sẹmi kó lọ́dọ̀ tiwa náà àìmọye èso lọ́lọ́run ṣe fún wa gẹ́gẹ́ bíi máńgò ṣùgbọ́n kì í èso oúnjẹ jẹmọ ọba ní máńgò ló kó mọ lọ́wọ́ máa jẹ à àfikọ́ lọ́wọ́ la ọ torí ó ti máa dùn títí tó bá dìgbẹ́ báyìí ọlọ́run ni ó ṣàánú ẹ̀ ó sì ní ẹjọ́ tó jẹ́ dà tí ó fi sú ọ kọ́dọ̀ orígi mọ́ngò tulẹ̀ hẹ́n so àbí kaṣú yẹn lọ́mọ akójẹ pé kíni kí lọ́sọ̀nù tọ́wọ́ tọ́wọ́ pé bẹ́ẹ̀ ń lọ́wọ́ so mo rò pé yé wa kálukú pẹ̀lú irú èso tọ́lọ̀ ń dá sílùú wọn àmọ́ tiwa ayé èso jẹ èso ìpápátì kan ní kọ̀ọ̀kan fi panu kò sì sá àbọ̀sàn ọ̀sàn lè yàn àjòkó tí lọ́wọ́ aṣọ tó ń jẹ pé kíni àbóròǹbó so eléyìí jẹba àwọn so eléyìí jẹ́ oríṣi àkọ́kọ́ nínú tí wọ́n ń yọ zakat nínú ẹ̀ ìrèké ńkọ́ ìrèké lèèyàn ń gbìn ṣé wọ́n yọ zakat mẹ́ rárá o wọ́n ní yọ zakat mẹ́ tomato wọ́n ní yọ zakat ẹ̀fọ́ ewédú wọ́n ní yọ zakat mẹ́ sẹ́ni gbogbo ẹ̀ owó ni àbí èso owó kò túmọ̀ sí pé ah, mo yà á gbọ́n iṣu lèmi ń gbìn èmi yà á gbọ́n tomato ni kò sí zakat áà o kò túmọ̀ sí bẹ́ẹ̀ o sórí pé ntí sẹ́rí à ń sọ fún ọ ní ìsinmi pé kí là á máa mú zaka nínú tiẹ̀ gangan àwọn nǹkan tá à ń fi ṣàpèjúwe ìwọ̀n mú zaka nù tiwọn gangan ṣùgbọ́n tó o bá tà owó rẹ̀ ó yọ zaka nínú ẹ̀ bó sì ṣe máa yọ zaka tiẹ̀ ń túnbọ̀ yàtọ̀ sí mẹ́nìkan ṣe ṣe kan tó kọ̀wé kan ó wá fi lẹ́ẹ̀ náà náà mọ́ṣáláṣí lọ wọ́n á ní àwọn ẹni tí ń sọ pé kò sí zaka lára su àwọn ẹni tí ń sọ pé kò sí zaka lára ẹ̀gẹ́ ó dájú pé wọn ò mọ fíkìú àwọn kéwú lọ́dọ̀ àwọn bàbá tẹ́lẹ̀ àwọn bàbá tó mọ ògidì kéwú àwọn bàbá yìí wọ́n á fi yá wọn pé mélòó láàmú ẹyọ nínú su tí su bá tọwọ́ mélòó ọwọ́ akọ wọn bá tẹ ọlẹ́mọ mọ́sálásí gbogbo lọ. kẹ́ ẹ wo fìtínà ń bẹ̀ o kéèyàn ó sì já láì màkà kó forí pamọ́ sínú ilé ó sàn ju kó tún wá tanná síra rẹ̀ pé ẹ wò mí o subhanallah tó àwa pè wá ti rí léyìí ó ní lọ́dọ̀ àwọn bàbá yìí john ló ti kọ́ ìwọ gan ọmọ mélòó ni ọ tó fi já àwọn bàbá yìí john irọ́ lásán so nítorí di eléyìí wọ́n yọ zakanu sujama wọ́n sì yọ zaka nínú ẹ̀gẹ́ ṣùgbọ́n tẹ́ ẹ bá tà ẹ fowó rẹ̀ kún owó tẹ́ ẹ ní zaka kí láwa yọ fún zakọ ọjà tá ń tà zakọ ọjà tí à ń tà bẹ́ẹ̀ náà ni ẹni tó nígi mángò lọ́jà ń tirẹ́rẹ́ òun náà yọ zaka fún ṣùgbọ́n zaka kí ni zakọ ọjà tá ń tà so eléyìí ti ṣe jẹ́nu àmọ́ kìí ṣe ojúlówó mángò ni ó ti wá yọ zaka. a àánú ọlọ́run ti pọ̀ jù tọ́lọ̀ bá nínú mọ́ngò ló ti yọ zaka mélòó náà a fún ọ àbí òye wa kí lẹ́ẹ̀ ti ṣe nísìnyí tó bá lọ kánjú ọlọ́kánjú àmọ́ngò wọ́n bá ní kẹ́ ẹ wá gbà lọ mú Ghana must go wa ìgbàtọ́ kánjú àbá pọ̀ náà tún nu torí go láti ó tán wọ́n á gbé Ghana must go dé wọ́n á wọ́n á bẹ̀rẹ̀ sí ní ìdásí sọ́mọ kí yóò débi kan tó torí tọ́lọ̀ <laughs> so ọlọ́run bá wọ̀ pé mango lọ́yọ̀ ń zàkà torí hikima tó wà ń bẹ̀ ni